ṣe ìranù tí mọ́mí ẹ̀ ń bá kiri láti kékeré ẹ̀ náà lóyún ń bá kiri kò ní iṣẹ́ lọ́wọ́. ẹ Richard kí ló fẹ́ ó ń sọ̀rọ̀ látàwọn mi ìdẹ́nu tó mi ìfẹ́ wa la má bójú mi jẹ o. èmi ni kí ni èmi kí ló fẹ́ gangan lẹ́nu ẹ̀ ẹ ó ti dà pé mo sọ̀rọ̀ òun fún mi láǹsà padà ó ti di kí bàtì. èmi ò tún fẹ́ situation tó máa dé pé ẹ ẹ òòrùn ti mú ẹ ìrọ̀lẹ́ ti ń rọ̀ mi ò tún nílé lọ́mọ kò sáyé yẹn o. kí làwọn ọkùnrin ṣe fún mi gangan gangan tẹ́kẹ́ ètò ìtura. if care is not taken òkú ìkan nínú èmi àtọkọ mi lè máa gbé làárọ̀ la. má bọ̀ tiẹ̀ ọlọ́wọ́ adọ́kù ni ọgbà ẹ ẹ káàkiri ọ̀sọ̀ọ̀sọ̀ ọ̀wé wa wa bó ṣe wà. ẹ jọ ṣọ́ọ̀fù ṣe yín ni ṣojú òkè tì yín ni ìwọ nílé ni ìwọ nílànà bí ẹkún àpọkọ jẹ ẹjọ ta ló kó bá yín ẹ wá má dúró gi burúkú yìí ẹ là mọ mọ́tò mi. fọ́pọ̀ olóore mi ni torí every minute every time kọ́tọ́ máa ń sọ ni mo máa pẹ́ mo máa pẹ́ mo máa pẹ́ wọ́n lè ti padà pa wọ́n. bí èmi ń sìn mo ní kọ́ wálé ni pé máa fún un lówó but torí báàgì mi tí mi ò gbé jáde mo ṣe ní kọ́ wálé ọ̀la so ẹ má wọrí ọ̀la. sórí my dear sister Sarah ṣòro ṣe. ìṣòro ló pa fún ẹ òun ni mo bí ẹ fún. I'm Inspector Olúrẹ̀mí Sunday from State CID. You arrest fún kí ni kí ni mo ṣe. ọ̀gá yín jẹ́wọ́ mọ́lẹ̀ sọ̀rọ̀ wa èmi ò ṣe irú èèyàn bẹ́ẹ̀ ẹ ti máa jẹ́ òtẹ́ mọ́lẹ̀ tí mi ò ní sọ̀rọ̀. ọ̀gbẹ́ni wálé sọlórí burúkú ni yàrá ìjà ẹ yẹn ó yọgo yọgo. ṣé orí máa làágùn jìnnà tẹ bá mọ nǹkan tí màá yẹn ṣe ẹ ní ẹ́và jẹ́ kó tiẹ̀ wọlé débi jẹ́ pé ó máa rí mi. gbogbo ẹ o ọmọbìnrin ló pààyàn o ah! kọ́kọ́rọ́ alátẹ ya ẹgbẹ́nu ah! sí mike ah! ẹgbẹ́nu sí mike o ẹgbẹ́nu sí mike. gbẹ̀mí lẹ́bẹ̀ òfo ṣé mi ò kìlọ̀ fún ẹ tó. ajẹ́ ni wọ́n jọ ajẹ́ ni. béèyàn bá ló wú ọ̀tẹ̀ rú ìwọ̀nba téèyàn ètàná ló mú ni. yín ṣe pàtàkì. ṣé ò yẹ wèrè. fi mí lẹ̀ kí n bá tèmi tó o bá fẹ́ kí n fi ẹ́ rè. dẹ́ni. apààyàn dẹ́ni apààyàn ní gbọ́dọ̀ rí arákùnrin. Ah! Ah! ṣé àjọ wá ni. àbájọ ah, débi ṣé bájọ ń tọ́jú ọmọ látàárọ̀ yìí. ẹ fẹ́ fi ẹ̀mí ní ṣòfò. ìyàwó ọ̀rẹ́ mi ti kú o. ikú fàbìrì abìrì rọ̀ wọ́n alákejì. dájọ́ mi lọ́dún tí mọ́mí ẹ lọ dájọ́ ò tí ì ṣetán ọ̀dọ̀ mọ́mí ẹ báyìí ṣó ti gbọ́.

wà ọmọge. Love just be kind to me, love just be fair to me. <sighs> Irú ayé wo ni mo wá wá báyìí? Kí ni nǹkan tó ń ṣe mí gangan? Kí ni nǹkan tó ń ṣe mí tí ò yé mi? Eh? Kí ló ṣe mí tí mo kàn ń dojú tìra mi ní gbogbo ìgbà? èmi nìkan náà láyé ń pariwo orúkọ ẹ tó ń sọ orúkọ ẹ tó ń sọ̀rọ̀ ẹ nísọ ìdọ̀tí. darling ò ń ké àbí kí ló ṣe jẹ́ ń sọ fún ẹ àsìkò ẹgbẹ́ ò tí tó nítorí kí ni ìkòkò onígbomi kó gbẹ̀yìn kó tún wá gba <laughs> mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n wá sunkún láyé wá gbọ́ lọ́rùn. why but why why kí ni mo ṣe fún yín kí ni mo yẹ fún yín tẹ̀mí fìyà jẹ́mi tẹ́fẹ́ fàyè ní mi lára why kí ni mo ṣe ẹ̀jọ̀ ẹ̀dá ẹ̀jì mi. Did you just ask me why? By time I'm done with you. <laughs> you will be sorry. Ah. irú àláwò lélẹ̀ èmi àti stepmom. sọ pé àlágọ́ ni àbí kí láti pélé. It is not my portion. Mm -mm. It is not. Ọlá ìránṣẹ́ ikú nìwọ ìránṣẹ́ Ọlọ́run lèmi gbogbo èròǹgbà ibi ẹ lórí mi ò ní láti dòfo Ọ̀nàọlá have a nice death. àní ìpìlẹ̀ tí Jésù fi lélẹ̀ ṣòun láwùjọ o ṣòun ni bàbá aládùúrà ń tọ́ o. Hmm ẹ kú jòkó ṣẹ́ni tẹ́ wá béèrè ajé ògúngúnúsọ tó wà nínú ìgbèkùn ni kì í wá ṣerú yín ni mo wá lè túṣu désàlẹ̀ kòkò fún torí wípé ajé ọ̀run tó so mọ́ igi ajé ayé ni àwọn àgbààgbà ni wọ́n sì yí ká báyìí kì í ṣerú ẹ̀yin kéékèèké báyìí ni wọ́n á tú àṣírí ọ̀rọ̀ yìí fún nítorí pé ìbẹ̀rù ni <laughs> ah. bàbá bàbá ṣebí nítorí inú mo ṣe mẹ́gbọ́n mi wá bá yín mi ìfẹ́ kíkọ́ kún ṣe ẹ̀gbọ́n mi dẹ̀ nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n mi gan bọ́ ẹ̀gbọ́n mi tẹ̀ ń wò yìí o ti fẹ́ràn ọmọ burúkú tá à ń sọ yìí mi dẹ̀ fẹ́ kó fẹ́ra wọn. ẹ kò sí wàhálà má bẹ̀rù ibi tó mú ọ wáyé o má kó jẹ́ kọ́kàn rẹ ó balẹ̀ tí wọ́n fún ara rẹ tó bá ti lè dira ó dira ẹni sórí tó bá wá dira ẹ tán ọ fọwọ́ ara rẹ báyìí ìgbà ajé ara rẹ ni ìwé ayé ni wọ́n ṣe fún ọ tó wẹ̀ nínú kòkò tó bá ti wẹ̀ nínú kòkò fọkàn ara rẹ balẹ̀ ajé ara rẹ yóò máa jẹ́ ti ẹni kó fọkàn ara rẹ balẹ̀ ọwọ́ ẹ ló kù sí o. àmọ́ bàbá ẹrù ń bà mí torí gbogbo nǹkan tá à ń gbọ́ lọ́tún lọ́sì. fọkàn ara rẹ̀ balẹ̀ kíni kíni nǹkan tí ń jẹ ọ láyà ibi ọwà ilé ìbẹ̀rù kọ́ níbi tó wà yìí ti balẹ̀ ni. kí ló ń sọ yìí bí atẹ́gùn bá ń parapà tó bá ń fàrókò ya bíi ti gé ọ̀ṣunṣun kọ̀ ọmọ tiẹ̀ ni ó sì kú róko wọn bẹ́ẹ̀ ni mo sọ fún ọ èmi ni mò ń bọ́ sọ̀rọ̀ èmi ọmọ tútù wọn ò jọ tútù nu tútù wọn ò jọ tútù ìjọ atúyọ̀ lérò pẹ̀lú atúpọ̀ onípò ọba ọmọdé mi ò sétí rí dáwọ́ jẹ́ ẹ̀yọ́ ọ̀kẹ́rẹ́. ẹ ẹ sàn ẹ ọmọ sà mo ní kí wọn béèrè pé kílẹ̀ kẹ́ẹ̀kú dínà expanded Yemen uh, at after Folly Road, yes. Okay. Meanwhile, kó tètè bá mi ṣe é kí n so that I digest kí n tó rí pé màá sùn. Um, bọ́sà ẹ̀fọ́ rírò àti ìbàlẹ̀jẹ̀ lálẹ́ àná. joy ó dẹ̀ ní pé iyán àtẹ̀fọ́ rírò ló wù mí jẹ lénìí. why why is it why, why are you questioning that? ẹ má sa. sà pande pandẹ jam ni àbí pando yam. Ah, Florence bá mi sọ fún pé iṣu hmm. tá a dà sínú odó fi odó gún di iyán ah. ni mo fẹ́ jẹ. ẹ má bínú sà o mo lè lo blended machine láti jẹ́ kó fast. oh god. joy iṣu tá ti sè tá dà sínú odó tó wá fi ọmọ orí odó gún odó tí iṣu yẹn di yan òun ni mo fẹ́ o má sọ mí lẹ́nu o má pè mí lẹ́mìí o. òkè pẹ̀lú odó not blended machine. I don't understand. Why are you questioning my husband? Thank you. Ṣé àtìgbà tí wọ́n ti wà ní orí ká fi machine ro iyán fún dáàdì rẹ ni? N fẹ́ kó tètè digest. Digest kí ni? Yes sir. Oh. Digest owó ṣe rí. I understand. Hi dad. Oh baby, how are you? Hello. Diana. <laughs> Princess Diana. How are you? I'm fine, Dad. Um, so, Dad, I have a request. A request? Okay. Let's let's hear you. Um, can you please change my driver? Ah. Uh, why? Nothing. I just feel I need a change of hand. Hmm. How soon do you want that done? Really, Dad, as soon as possible. As soon as possible, please. Okay, all right, no problems. Just do it, it shall be done. Thank you. <laughs> My baby. Mommy, I'll see you All right, darling. All right. Okay, darling. Mm, láti máa gbà. ṣé kò fẹ́ Daniel mọ́ ni kò lù kò fẹ́ kí mm. Daniel wà wọ́n. anyway i'm not surprised ṣeré èmi gan ti fẹ́ sọ tipẹ́ pé ká change Daniel. Why? and there's this uh, change of attitude tí n bá rí tí wọ́n ah. um, I'm not really comfortable, you know. You won't notice change, yeah? Yeah. Like a little it to Sophie. Uh, you know, I am a mother. And I know it when I say it. Okay. I know it when I say it. I and don't forget that she is my daughter. I understand. Uh -huh. You. Uh-huh, so, I understand think of now. Okay. Mm. So, so we change. Let's change. Kò easy kọ́mọkùnrin náà máa wá ẹ̀ waste láti lè satisfy obìnrin. Ọmọkùnrin náà láti túra ṣe dey play. ṣé o ṣeré ni àbò serious. ṣeré bá wò mo serious. like really. wo bí tó bá ti mọ̀ pé o fẹ́ wá rí mi mo ti sọ fún ẹ send me three hundred k. mo understand ṣá um, ṣé mo lè ṣe two hundred thousand fún. <coughs> no no. mo lè gba two hundred k. you insisting on that three hundred k. 300k last. Guys, it's not that I don't have it, but you have to do a lot. I mean, you have to convince me to really drop that 300k, okay? Hmm. Okay. <sighs> okay, Umo, got Shire. My quick brother. Shubo, I'll call you back. It's a boy. Ta ni ìwà àti ẹjọ́ ń dùnmọ̀dúrà lórí fóònù? two hundred k three hundred k ṣọ́rajà lọ́wọ́ ẹ̀ ni. yé mi o one idiot guy kò bá ẹ máa yàn mi àti ẹjọ́ ṣeré but to be honest it's actually good hmm. I mean above average and now he's trying to play smart he's trying to make me drop some money well ó máa ní láti ṣe lot to convince me to drop what he's asking for ó fẹ́ máa bí omi. bọ ẹni sùn ibo ni ìdáàgọ́ ti máa rí àwọn kówèrè yìí tọ́jọ́ wọn ti ń pa ọ́n fún àwọn lówó tán torí ọ̀rọ̀ ẹ̀ ò tiẹ̀ yé wa mọ́. kò yé mi o tọmọ bá gùn tó bá ṣiṣẹ́ you got to pay. Hmm. Ah, ah. yes ó máa fún náà hmm. kò sí nǹkan tó bá dín yeah and let's be frank ká sọ wípé ó mi ní time tí mo ti high ọmọ màá drop ẹ o i go drop the money. Oh, oh, oh. so torí pé o ò tí ì high ni o ṣe lè san ló ṣe ń ná sí two hundred. o oh, tó bá ti high ni wàá san three hundred. wàhálà ah! <laughs> ẹ tún ná kí ló jọ yín lójú bẹ́ẹ̀ ṣé tí wọ́n bá lọ ṣiṣẹ́ o ní ẹ̀sùn ẹ̀kan pé ẹni ṣọ́kùnrin wáyé ìyá ni kò sẹ́ni tó sọ pé lè fún anybody mm. obìnrin lè fọkùn ọkùnrin lè fọbìnrin òye tínú ẹ bá dùn tó bá múnú ẹ dùn you drop it if you have it you give it. <laughs> ẹ jọ̀ọ́ o mi ò fọkùnrin ló máa ń fún obìnrin lówó eh, mi ìmọ̀gbà tí obìnrin wá tó fọkùnrin lówó. àti India ló ti wá tóbìnrin sanwó orí ọkùnrin. ibo náà kọ́ sí pé ọkùnrin ló gbúdọ̀ fògbìnrin lówó. adáyé balẹ̀ ọkùnrin ló wáyé ìyà tó bá ṣiṣẹ́ if he is of service to you you have to reward him. Yeah, yeah, that's yeah, true. so àwọn two hundred k three hundred k tá à ń sọ owó reward ni fún a good a, a good job. it's a lot hello it's a lot of money pẹ̀lú recession tó wà ní country wa yìí ṣùgbọ́n títọ́lá kan jẹ́ dà. ok ṣe tún ayé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí inú ti fẹ́ máa bí mi mo lè ṣe three hundred k yẹn fún tí bá tún wá bínú tó máa ṣe five hundred k oh, ó deserve ẹ̀ náà ah, àbúrò ẹ̀ ń try okay ẹ̀yin gan tẹ́ ẹ̀ complain let me ask you ṣé ìwọ bó ṣe jòkó yẹn àbí ìwọ àbí ìwọ ìkọnu yín lè gbàdúrà pé kọ́ ló ń yọ ọ̀rọ̀ ọkùnrin kò láyé ẹ̀. Ah, Ọlọ́run máa jẹ́ irú èpè èpè ló ń ṣẹ̀yìn ẹ̀ kò mọ́ síbò. Ah, ẹni tó ní pé kí Ọlọ́run yọ ọ̀rọ̀ ọkùnrin kò ní láìpẹ́ ìgbà no no no àmọ́ kò ṣe bíi tiwọ ìdíyẹ ti gbọ́dọ̀ jù. ẹ̀bùn ni tálẹ́ǹtì ni olúkálukú ni bọ́lọ̀ ń ṣe pín nìyẹn. bọ́lọ̀ ń yọ̀rọ̀ ọkùnrin láyè. ó sọ wípé bó ṣe ń fowó fọkùnrin kò ní ìfẹ́ ẹ̀sùn. àgbẹ̀ ọlọ́mọ dùn ọmọ bíi ìfẹ́ àtẹ́ká gbọ́dọ̀ láti gbàgbà ẹ̀ka ẹ̀ Dayana jẹ́ ń gbẹ́nu sí o. Dayana jẹ́ ń gbórí wọlé kàdé. Ayọ̀ Adégbìtẹ̀ ló ń wà náà one of your church members. ìgbà tí mo gbọ́ nípa um, post driver tó wà available òun ni mo ṣe ní kí n wá rí yín sá. iṣẹ́ driver ló fẹ́ wá ṣe lọ́dọ̀ mi. bẹ́ẹ̀ ni ó dẹ̀ dá ẹ lójú pé iṣẹ́ dírẹ́fà ló fẹ́ ṣe lọ́dọ̀ mi àbí o ní other ulterior motives. no sir not at all. Um, nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mọ̀gá mi tí mò ń wà tẹ́lẹ̀ wọ́n ti travel out of the country as a matter of fact wọ́n relocate mi pẹ̀lú family and since then I've been left with no job so ìgbà tí wọ́n dẹ̀ make announcement ní church wípé position yìí wà available lọ́dọ̀ yìí I was there and I was glad wípé this is an honour láti serve our father in the Lord sir. Ah, ẹni tí òun bá ṣiṣẹ́ yẹn. How long ló fi bá ṣiṣẹ́? Seven years. Sir. Seven years. Where's your CV? Oh, Daddy, Oh, wà lọ́wọ́ mi. Ah. CV What wà lọ́wọ́ Yeah. Hello ló dé? Báwo ni CVT, she don't dọ́wọ́ here. Church secretary ló ní kàn fún Church secretary ló ní kàn fún Yes, sir. Mm. Mr. Murphy. Um, Ayọ̀ ni sir. Okay, Ayọ̀. Yes. Oh, lè ṣiṣẹ́ Ah, yeah. I want him, Dad. You want him? Yes. You want him? Yes, Daddy. Dana, <laughs> ìrìn àjò tó mọ̀ díẹ̀ ló fẹ́ dá sí i. Èmi end yẹn mo dẹ̀ rí pé danger wà ń There is evil there. Dad, uh, there is no evil. I also see something good. Bẹ́yìn ṣe something evil, maybe something good about him. Ṣé o mọ̀ pé mi ni bàbá ẹ̀? Yes, Dad. Nǹkan tí èmi bàbá ẹ bá rí lórí ìjókòó tó bá gun àkàbà mẹ́fà Diana ò lè rí. Dad, you are not allowed to be difficult. You can't be difficult, Dad. Dad, èmi ni mo ní driver. is going to be my own driver, not your own personal driver. So my own feelings should be considered, Dad. Dad, please, you can't refuse this, Daddy. Please let me work with him. My yes, spirit works yeah. with him. Ẹ wo tó bá jẹ́ nǹkan tó fẹ́ ni, ẹ fi sílẹ̀, ẹ jẹ́ kó gbà á. <laughs> and that's settled. Florence kí n jẹ́ kó gbà á. kí n jẹ́ kó gbà á ṣe mọ̀ pé èmi ò ń dá sọ́rọ̀ ẹ̀yìn méjì. àyìnkẹ́ kí n jẹ́ kó gbà á. see you go okay. to start working with me tomorrow. it's alright okay? it's alright. from tomorrow we will be i love you daddy. Diana, ilá Diana, jẹ́ ń gbẹ́nu sí o. dayana jẹ́ ń gbóríwọ̀lú picture wey you just sit down here wetin dey sup wetin be good gba ilé ìgò fisa don ṣe ẹ kọ bẹ wá láìta kan mẹ́rin. <laughs> Eh, ẹ bros ẹ ṣe kan ẹ kì í ṣe àbúrò. ẹ kí ló wá wá tv báyìí tó bá kí n ṣe ń bọ báyìí. diana diana tó tẹ̀lé wá gan ohun gan orúkọ tó wà wájú ẹ̀. ó dá padà ní ìwà òkè. ó wà ó dá padà sáyé. àti lédè yìí ọ̀nà mà. ẹ wá yánà ọmọdé mú wá sí ìsọdún wà òkè. àdìgá mi ọjà nílé bọ́mọ nílé bàbá òkè sọmọ nílé nìyà bàbá ṣe wà yẹn ẹ̀rí mọ̀ kọjọ kọ̀ máa wà àti yánà máa ṣáà. Ah, papa! How will be? How not the night? Jọ́kọ̀jọ́kọ̀ àgbọ̀ sínú mu gbà ẹ lẹ́nu a máa ṣẹlẹ̀ dé mọ́ ta ojú tèmi tẹ wọ ìlú sọjà ọmọ ayọ̀ ẹ ojú ọjà kọkọ ìbéèrè ìbéèrè ìbéèrè ọkọ sí ọkọ sí ìbá lọ bẹ́ẹ̀. bàbá òde òde òde bàbá àti ìbí máa bá jẹ ojú àlá ìfẹ́ kọ́wé rẹ̀ fọmọ tó nìyẹn. a a ma sáré yóò lọ sí ẹgbẹ́ tẹ̀sí ìgbà rẹ̀. olè ní ìyá ẹ̀ orí àìsàn lè kó o.

Kasi ako baki ẹ̀fọ́ ọmọ yá wa go gas. Ìròmí tó ń jó. Ó nílùú rẹ̀ wá sálẹ̀ omi ni. Ìròmí tó ń jó. Ó nílùú rẹ̀ wá sálẹ̀ ni. Ìròmí tó ń jó. Àní ni. Ìròmí tó ń jó. Yes, ma'am. Can I ask you something? What is it? Can I make a request? What, what is it? Ṣé a lè máa lọ sílé ká lọ sí ibì I need you. Please, ah. I need you. Stop acting like a kid. I want us to go somewhere to enjoy ourselves. you would go with me? Yes, ma'am. Oh, thank you, darling. Okay, oh, what about Shirai? Uh, sure, okay, but she driving. Yes, Can I keep my hands here? Yes, ma'am. Is it okay? Yes, ma'am. All right, so just ignore me and do your thing. point ilẹ̀ mọ́wọ́ lọ yẹn ma. Eh, ah, ah èmi náà láìkí wá fọwọ́ kan weak point eh, yeah. We rí i on point just once mo the time. mọ weak point ẹ̀. Eh? really thank you you have a good muscle everything is on point good face you're so handsome good looking. I'm shy, but I hope you are talented. You know what I mean.

but you actually sweet, huh? Yeah, of course. Sweet. I've never had it that quick before. mm. <laughs> Ah! That's something you can put in sugar. Hmm. Yeah. Wọn àwọn obìnrin lásán báyìí wọn máa fi mímú òbí. Ẹni tí ó lò. Ẹni wọ́n wọ ẹ̀gbọ́n mò ń fi ẹmu mò ń fi ẹmu sí ilé. Ọlọ́run. Ah God yes. you. Hmm. So I feel to. I ah, look worried because I have these strange feelings that evil people are looking around this house. Evil people, evil things strange things. I'm not just comfortable. strange things. Strange things. It's a surprise. Give me a shit man. A man can believe that in a you only so why they can't see them. I do. We should fight for the town. Fight for the town. Is that alright? Yes, you see this boy Don't ń Diana kiri yẹn. I am not comfortable with him around his house. No. Ara mi ò balẹ̀ pé kó kó máa wá I don't want him around my girl. Yes bákan ah, torí kéèkì kan lásán ní fún ẹni tẹ̀lé tẹ five hundred ìmáàlì kí wàá gbé ìmọ̀ páálí kí n gbé fún ẹ. ayédájú mi bá àjẹ mi máa ta lé wa. máa ta lé wa ká tún lọ èmi kò lè jí. Daddy! Momsi, Wow. Babe, Mark, I can see you happy. What's the secret behind that smile? Well, special things are the reason for my happiness. But they are personal and a secret. <sighs> Mr. Murphy. you sir. Where are you coming from? Um, mo gbé wọn lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ wọn sá. Hmm. Something tells me you're lying to me. You don't lie to a man of God. Dad, ah, ó ṣe dá iná ìtàn ni. Ó lóun gbé mi lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi. Bẹ́ẹ̀ sá. You lie. You are lying. Dad. Yes. Me understand you. Yes now. Kí ló fẹ́ mú tó máa ma pawọ́ a ti ń bọ̀? Dad, I don't seem to understand your attitude towards Ayomide these days. Tẹ́ like, bá láìkẹ́, mo ti tí Popso bá láìkẹ́ Ayomide, kò sọ fún mi náà, ọkàn fílẹ̀ fún mi, kò fèé dálẹ̀. He is my personal driver. He has no reason to frustrate him every day. Personal driver. Yeah, it's okay. I'll talk to you. Coach. Mom, please talk to him. He's oh, getting too much. Good night. Mr. Murphy. Ayoni, sir. What are you still waiting for? I mean, what are you still waiting for? She ọmọ bí ò tẹ́ kí n gbọ́ Ten, nine eight. I'm sorry, sir. Seven. Ó dàárọ̀ màá o. Six. Five. Four. Three. Two. One. Zero. Daddy, come along. lọ, pé padà. No, pé padà, kó má lọ. Tó bá ti dé kádẹ̀ júwe yàrá Diana fún kó lọ sùn. Sorry, sir. fear. I see danger. I see danger. ọ̀pọ̀lọpọ̀ aláàmú dákun délẹ̀ pẹ̀lú mẹ́yẹ tí inú rùn. apá aláàmú o. Hey baby. Hello baby. <laughs> Hi my love. Thanks for the service rendered today. Mm. Show off my evidence. Èrè o. <laughs> bí gbogbo mẹ́mórì yẹn ṣe ń wá sórí mi ni mo ṣe ń ṣe alátìyìn sí ẹ ó yẹ kó ti dún lọ́dọ̀ ẹ̀ náà. ah ah ah ah ah sorry mo tiẹ̀ fẹ́ sọ pé owó tó sọ lẹ́ẹ̀kan pé máa send five hundred k ẹ pé mo ti rí. o ò rí ọlọ́run ṣóye tí mi bá stop ẹ̀ ń sìn tí mo tún ní mẹ́mórì yẹn mo lè ṣe orílẹ̀ dáàdì mi tí mi fẹ́ tà yẹn mo lè gbé ta. Ah, ah, kékeré lásán ni nǹkan tí mo ṣe yẹn ẹ́ ah èmi kàn ní kí nǹkan fi yẹn ṣe bí intro ni àìtí wọ àìtí wọ ọbẹ̀ gangan mo kàn fi yẹn gbé ẹ débẹ̀ kó lè mọ level class tí mo wà ṣó ti yẹ kó lè mọ ibi tó máa máa gbé mi sí ẹ so that àwọn experiences tó ti ní ìrìnà wà pé ó tọ̀dọ̀ tèmi yàtọ̀ tí bá wá gbé ẹ wọbẹ̀ gangan àyájá ẹ rábà ẹ. Eh, don't worry. Come on, I got you. Utie, I'm here for you. Mm, don't do what I want to, okay? Owó tí Diana fún Same way tó ṣe máa ń fún tó kù Same denomination, same amount, and it is always one bill. Should we say Diana is using this money for something? Should we say ke? Padam Bejo, should we say Abi Diana and Long people in? I don't understand. Hey, hmm. Let's look before we limp. Hmm. Because Imunife kan one, be, ká máa judge on lọ́mọ. Ẹ má jẹ́ decide nísìnyí. Torí mi ò sí ńbẹ̀ mi tẹ̀ fẹ́ wàhálà o. Um. Ṣé ti mother dọ́dọ̀ bàbá? Rara, because bí mo ṣe kúrò ńbẹ̀ ibi báyìí ni mo bọ̀ straight. Ah, èmi ò bá ní ká mú owó ìlọsọ́dọ̀ bàbá kó bá wa tàn mọ́lẹ̀ sí nǹkan kí nǹkan tó bá ń ṣókùnkùn nípa owó yìí. ọ̀tọ̀ ọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ ló sọ ẹ̀rẹ́ ká mú lọ bàbá. àjẹmánu tiẹ̀ nù bẹ́ẹ̀ ni fọkàn ẹ balẹ̀ àjẹmánu tiẹ̀ lórí òun ò ní jàjẹ pọ̀ bí àdán tọ́ra àdán ní jẹ tiẹ̀ títún pọ̀ jáde lẹ́nu ò jàjẹ pọ̀. dákun kíní tí mo fún ọ ní ọjọ́ sí pé kó máa fi sára ṣó o gbàgbé kó máa fi sára. bàbá ó wà ojoojúmọ́ gbogbo ìgbà ni mo máa ń fi sára. yóò dáa fún ọ o ò ní jíjó wèrè lọ́jà ojú òní tí ò ní kú kò jìjì àwọn ọ̀tá rẹ lójú òtí fọkàn rẹ balẹ̀ tó ti yọ sọ wá rí kinní tí mo fún ọ yìí jọ torí ọlọ́run má jẹ òun lápò ẹ o <laughs> kí ló lè máa ṣe náà tí mo lè rí o kódà kó o fẹ́ bóbìnrin sùn bó o bá ṣe bọ́ sòkòtò ẹjọ́ wà lápò rẹ kó o sì rọ agbésẹ́gbẹ́ kan kódà má jẹ́ kéré pa tọkọláyà májì ò kọ́ ọ lára débi pé ẹ̀ tó fi ìpàtà sọnù torí pé o léwu mo ti gbọ́ mo sọ fún ọ bó o bá ṣe ń ṣe náà tí ń dùn mọ́ náà ni kó tó máa fọgbọ́n wò lọ́ọ̀kan pé ṣé kò jìnnà sọ́dọ̀ ẹ̀ tó bá ti ń súnmọ́ sàkà ní ibi tó wà ọkàn rẹ balẹ̀ ikú kan ò ní ẹ parun kan ò ní ẹ sí àwọn ọ̀tá rẹ ní wérewère ó máa ṣe ṣùgbọ́n kinní kan ló tún wá wà nígbà tí mo wọlé fáà mi tí mo dá fáà lórí ọ̀rọ̀ rẹ náà nítorí mo lè fi ọ́ lẹ̀ ifá ń jẹ́ kó yé mi pé nǹkan kan ń bọ̀ wá ṣẹlẹ̀ <laughs> ṣùgbọ́n mọ́kàn rẹ balẹ̀ ọ wà mọ̀ yìí pé wọn náà lẹ́ni lẹ́yìn bẹ́ẹ̀ ni mi ò ṣètì rí nítorí wípé mi náà ń fi ìbà fáwọn aṣíwájú ìbà olúwo lọ́tún ìbà apènà lósì ọ̀kan san ni tìdí ìyá mi ajíbọ́lá abẹ ní mògùn olóòtú ìfẹ́ ajíbá gbogbo dẹ́mu mi ọ̀rọ̀ gbénu lédi fọ́ọ̀mù bí òrìṣà nítorí pé gbogbo pàtí bá ti jí mo ń forí balẹ̀ fún ifá ifá sì ń tì mí lẹ́yìn nítorí pé inú funfun ni mò ń lò funfun ni onítẹ̀máwó nǹkan kan ò ní sí ọ́ sútìyọ mọ́kàn rẹ̀ balẹ̀. bàbá ẹ ní nǹkan kan wà tó fẹ́ ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni bí kí ló lè jẹ́. <laughs> Eh, sórí mi ò ní sọ̀rọ̀ jù báyìí lọ ṣùgbọ́n wọ́n sáà má jẹ́ kékeré tí mo fún ọ yìí má jù òkú lára rẹ̀ gbogbo gbà ibikíbi tó bá ń lọ sọ ń gbọ́ bí mo ṣe ń bọ́ sọ̀rọ̀ kódà kó máa wa mọ́tò lọ nítorí wípé sọ ráwọn ẹni bí ayé àwọn ìka ènìyàn kò síbi tán ti ń gbà láti dán èèyàn wò láti fẹ́ mú èèyàn. ọba rẹ ọlọ́pàá lọ́ọ̀kan tí wọ́n ń yẹ mọ́tò wò wọ́n sọ pé n ò gbé nǹkan kan òfin kí leléyìí. àwọn ẹni bíi wọ́n lè lu àwọn ọlọ́pàá wọn wọ́n ní kí ló wà lápò ẹ̀yìn ẹ ọ̀fẹ́ sògùn owó ni ọ̀fẹ́ sì kíní kan ni kò di wàhálà. bó bá tó dọ́dọ̀ wọn ni o ti gbá àpò ẹlẹ́mẹ́ta bó bá sì gbá àpò ẹ báyìí ó rí eléyìí ó kó lápò ẹni gbogbo tó máa wù kán wò káwọ onú mọ́tẹ́ mọ̀ lérí nǹkan kan mọ́ ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti kú lọ́dọ̀ àwọn ọlọ́pàá àwọn ọ̀dọ́ mi ni ó mọ̀ bọ́ torí ó ti kú lọ́dọ̀ rẹ ó ti délé òòsà mi bí bó bá sì ti ń débí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n wọlé tí wọ́n sì fi lé ọ lọ́wọ́ ó tún bẹ̀rẹ̀ ẹsẹ̀ tiẹ̀ nu. bẹ́ẹ̀ ni ìgbà ọ̀yẹ́ pé gbogbo nǹkan tí mò ń ṣe mò ń ṣe pẹ̀lú inú kan ni mo sì ń ṣèbà àwọn tó fi lé mi lọ́wọ́ ìbọn olúwo lọ́tún ìbá pènà lọ́sì ọ̀kan san ni títí ìyá mi ajíbọ́lá abẹ ní mògún olóòtú ìfẹ́ ajíba gbogbo dẹ́bomi ọ̀rọ̀ gbénu lédi fún ọ̀nbí òrìṣà bàbá mi lọmọ olódò kan odò kan ti bẹ láàrin ìgbẹ́ ara wájú ò gbọ́dọ̀ bu mú bẹ́ẹ̀ lè ru ẹyin ò gbọ́dọ̀ bu sọ́sẹ̀ wo ọmọ. ẹ ẹ mọ̀ kọ́ jẹ́ kí n náà tẹ owó díẹ̀ fún kẹ́ iná fi jẹ́ <laughs> ọmọ ọmọ yìí ọba jẹ́ torí ọlọ́run ọba jẹ́ ó ah, gba àwọn akẹ́kọ̀ọ́ àbí ti kàbí tó jù fún mi. ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìjí olódùmarè thank you ẹ ṣé èmi yóò wí fún ọlọ́run pé ìwọ́lé ààbò àti odi mi ọlọ́run mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé thank you thank you very much nítòótọ́ a ó gbà ọ́ nínú. No wo ìwọ wá ń bí báyìí between you and I kí ni mission ẹ ní inú ilé yìí kí ni nǹkan tó wá ṣe nínú that is ta ló rán ẹ wá kó wá ṣe nǹkan tó wá nínú ilé rẹ̀ ó ní nǹkan tó wá ṣe àmọ́ ta ló rán ẹ wá ṣe nǹkan tó wá ṣe. dadi nǹkan tẹ̀ ń sọ yìí ò ṣe é sá. ó dẹ̀ yé ẹ o kí lorúkọ ẹ. ayọ̀ sá. Hmm. ayọ̀ ọmọ ìlú wo ni ẹ ayọ̀. ọmọ bíbí ìlú abẹ́òkúta ni sá lókè state ọmọ abẹ́òkúta ok mo ń gbọ́. I am single not married I'm a member of your church and I'm also your daughter's driver. Eh, good mo kí ni nǹkan gan-an tó wá ṣe nínú ilé pẹ̀lú ọmọ mi àti pé ta ló rán ẹ wá ṣe nǹkan tó wá ṣe. ó yẹ ẹ́ ah ayọ̀ nǹkan tí mò ń sọ ó yé ẹ toró yé mi pẹ̀mú ní láti jẹ́ pé kí ìwọ sọ jáde pé nǹkan báyìí báyìí ni mission mi nínú ilé yìí. tí bá mọ̀ máa lè ṣàlàyé fún mi. ó mọ̀ ni mo ṣe fẹ́ kó o sọ jáde. hi daddy mm, that's my daddy. Mm. Daddy, I'm set to go out. Um, agency is going concerning passports we're talking about. And don't make the ask office is in. So I want to go out with Ayo. <sighs> Daddy, yeah. I'll be back soon. Oh, all right. <laughs> Okay. Alright, I'll see you later, okay? Mm-hmm. Right. Ayo, yes, sir. discussion continues. Okay? ẹni tó farapamọ́ sí inú ìkọ̀kọ̀ ọ̀gá ògo. Hmm. Ah, ah. iná tẹ̀. Ah, ah. I got you. I know you're not expecting this. so much, Lolufemi Molemi. Happy six month wedding anniversary, my love. Thank you. Hey, baby, you're looking good. Hey, babe, can you hear me? Oh, fucking hell. Hey, yeah. You need to leave now. Just like that? Maria, now, come on. 250,000, let me I drew what you Responsibility, Yahoo. Yahoo, me. Delete a call, my wife. mo are very sure pé fẹ́ I can act funny somehow so ni mo ṣe ń kó mọ ọmọ I need to change. àwọn ọmọ yẹn okay? See, I'm a family oriented man. If you're family oriented, then get them an apartment, not in my house. I can't. They have to stay here with us, that's the problem. We're on diving. We're right here. Come on, come on. We're right here. Kí ni wàhálà pàlà wọlé lé? ti fẹ́ ṣe nǹkan ẹ̀ dẹ̀ fi díùsà lu ẹbẹ̀ ti gbàgbé pé ọ̀dọ̀ ẹ̀gbọ́n tó márùn lẹ̀ ń inú ni wọ́n rà báyìí. six million. so six million naira ló wà lórí ọwọ́ mi báyìí. mọ́ mi. ewu báńkì tó rà fún mi ṣé mo yí tó ta báàgì. six million. Ah, ah. báwo lẹ ṣe mọ̀. ngbà tètè mi ò di. mi ò pẹ́ bẹ́ẹ̀ yẹn. I'm supposed to enjoy my marriage life. tí bá gbélé mọ́ mi ẹ̀ máa ní mi ò lè gbé àbúrò ẹ̀ náà ó sọ gbogbo lé mi ó sọ́dọ̀ tẹ̀ oríṣiríṣi obìnrin ló ń gbé wá jọ torí ọlọ́run eléyìí tó dé sí ṣé mo tún mọ̀ wá tẹ́lẹ̀ máa wù. ìrìnà ṣùgbọ́n ìjọba ọ̀tẹ lọ́dọ̀ ni ẹ o ọ̀nà pẹ́ o ọ̀nà pẹ́ o. ìrọ̀ ìrọ̀ ìrọ̀ ìrọ̀. kí ló fẹ́ kí n wọ aṣọ mi fẹ́ tún dé wí? ṣé bí aṣọ ìyàwó ẹ̀gbọ́n mi ni sọ kí ni big deal? in this generation this new century tàwa nobody be follow me try am. which nonsense. ah mọ́mí ẹ̀ ẹ̀ kalẹ̀. ọmọ mi yẹn ni à nǹkan tẹ́ ẹ̀kọ́ máa ṣe fáwa kẹ́ ẹ bá wa kó gbogbo gold owó àti diamond. ṣé ìgbọ̀ngàn ló fọ́ fire. Don't even ṣe ń kọ́ jẹ́ ìparẹ́. ṣé kí ni <laughs> ẹ wo tí bá mú yín sí ọwọ́ tí bá mú tí bá da tí bá da ìfọ́sílù yìí ṣé ilé tí tẹ̀fí gbọ́ràn láti yan mí yẹn ọlọ́run ọba ní ìyẹn máa gbọ́ràn. ibi tí gbòòrò wà òun ni kẹsàn-án fún wa ibi tẹ́ gbé sí ẹ̀yin kò sọ fún wa ká lọ mú ká lè gbé fún kẹ́hìndé rẹ̀ sẹ́yìn. ìgbà tí wọ́n jà ló gbà fáyẹn ìgbà ni wọ́n bí àbúrò tó tẹ̀lé ìlú lẹ́yìn. ṣé ẹ ti ń bu ẹyin méjèèjì ni tó fẹ́ ṣe tó gọ̀lọ̀ tó gọ̀lọ̀ tó yìí ẹ mọ ibi tí ọmọ wà ọlọ́pàá ń borí múlẹ̀ pápá. ìdílé kò ṣe ẹni tí ìlọ́dọ̀ ọ̀tún bẹ̀rù sí ti rú káfọ̀ kúrọ́ tábọ̀ jalè ṣé bá kúkọ tí o bá gbọ́ ọkọ̀ màdàmú sọ wọ́n ní tọ́wọ́ bá mú ẹ ọwọ́ náà kọ́ bẹ lórí ọba kú ni ìgbà tó fi òpè o jẹ́wọ́ èmi fi òpè kí wọ́n bẹ́ ẹ lọ gbogbo ẹ̀kẹ́ ẹ̀ mọ́ àgbà kí wọ́n lọ borí ẹ̀ mọ́ etí kejì ní ìgbé àpòmọ́ràn. ìdẹ̀mú ayẹyẹ mọ́tàtà you are just a desperate fool. oh we are talking about my son here. Olu lájú gbogbo nǹkan tí mo explain fún ẹ pé lóko tó sọ̀rọ̀ àgbẹ̀ ẹ̀fọ́ ọmọ yìí It is love, it is love that I'm feeling. It is love, it is love that I got for you. Ó ti mọ́nú mi, and ó ti mọ̀ wá mi. I'll forsake all others to belong to you. It is love. It is love. It is love. Down here. Yes, sir. Àwọn àgbà ní ìfúra lògùn àgbà. Bẹ́ẹ̀ ni, sir. Wọ́n ní tónílé ò bá fura, òye àkó. Yes, sir. Ó mo ń fura sí àjọṣepọ̀ ayọ̀ àti dáadáa. Kò fi ibì kan tẹ́ mi lọ́rùn. Owó wọ́n ṣe ń ṣe yẹn tí ó dàbí ìgbà tí èmi fúnra mi ń bá èṣù jóbi mi ò dẹ̀ fẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ so mo fẹ́ fún ẹ níṣẹ́ ìṣe mo fẹ́ kó máa bá mi ṣọ́ wọn kó gbogbo bọ́n ṣe ń rìn bọ́n ṣe ń jẹ bọ́n ṣe ń mu bọ́n gbogbo ìlú ibi tó ń lò sí every nook and corner tí wọ́n bá wọ̀. Mm ìṣesí wọn ìrìnsí wọn everything they do fẹ́ kó má bá mi ṣọ́ wọn. ok sir. ìjì ayé ò ní gbé ẹ lọ́wọ́ lọ. àmín sir. ìjì ayé ò ní gbé ẹ lọ́wọ́ lọ. àmín sir. ìjì ayé ò ní gbé ẹ lọ́wọ́ lọ. àmín sir. ọlọ́run joseph ọlánrewájú kò ní jẹ́ kí ìjì ayé kò gbé ẹ lọ́wọ́ lọ. àmín jésù. mo fẹ́ kó ṣe mi iṣẹ́. ok sir. gbogbo ibi tó bá ti rìn sí aṣọ wọn. ọ̀rẹ́ sàmúsùn gbọ́dọ̀. thank you very much. àwòrán sà ṣé press up ni yáa ṣe yẹn ṣé wà ṣé wájú mi ni yáa ti ṣe press up ẹyọ kan tó ń pè ní mẹ́ta ó ṣe pè fún ẹni tó ń ṣe ẹ̀ka tó ṣẹlẹ̀ máa kó ẹ̀sì wo ni máa ṣe bọ̀ tí bá ti kó ayé ẹ̀ bàjẹ́ ní. ẹ̀jẹ̀ kókó ya mẹ́bí mi ẹ̀jẹ̀ kókó. ó ṣe é ṣe é wọ́n kú ní àmì. ẹ ẹ ẹ ẹ kí ló ṣe ẹ kọ́kọ́ wẹ̀ lọ́jà ní tó máa dì kí ló ṣe é tó ọba kù sọlọ́dún burúkú ni yáni ṣe ìyá ẹ̀ sákó fúnbọ̀ ṣebí ìyá ẹ̀ gbowó lọ́wọ́ ìyàwó náà lọ́dọ̀ fọwọ́ díṣẹ́ ọbẹ̀ ọbẹ̀ kù àbí ó yà yẹ ó ń sí ẹrẹ ní. ó ń ṣe bákan bákan. fún yín lówó láṣù kẹrin díẹ̀. wẹ́ẹ̀ ṣé o máa ní sọ tọ́ sí ẹlọ́run ni kí ló kọ́ ọkọ̀ ní gbogbo yẹn ókè àti bàbá bẹ́ẹ̀ ó bá kàn náà bì láti di kankan náà. ọ̀gá ìdẹ̀kẹ́ kí ni bàbá yìí sọ. ókè ṣé kò fún mi lówó láṣù kì í yá ẹ̀ sọ fẹ́ bẹ́ẹ̀ nu owó mi ni. ṣé ìgbà tí mo fọ kan wú ẹ̀wò ó ṣáà ti gbọ́ kí nǹkan bá lọ sí ẹ o. báyọ̀ wá kí èsì inú mi o. ọlọ́run náà ọ̀rẹ́ àdìdì Yes, sir. Bẹ́ẹ̀ni sá. Àwọn bọ́ọ̀sì ni ìgbẹ́ sá ti ń bọ̀. Àbọ̀dé àyà mi ti. Ọkà yẹn kí wọ́n lè yẹ ẹ̀ẹ́dẹ́gbọ̀. Ayà ayà ta kúlẹ̀ náà. Ọkà yẹn láàbì mi wà á tọ́jú àwọn rẹ̀. Ọlọ́kà ọlọ́kà ọlọ́kà ọlọ́kà. Ó débi tí àwọn bọ́ọ̀sì. Ọlọ́kà ló jà. Ọlọ́kà ló jà. Ẹni kò ṣọ́ra ṣe ò ṣọ́ra ṣe ara ọ̀nà ìgbàlà yìí o. ṣọ́ra ṣe ọmọ ìgbàlà ilẹ̀kùn yọ. tó káníwúrà o. ṣọ́ra ṣe ara o ilẹ̀kùn yọ. yanni ọ̀pọ̀ aláǹgbá aláàmú ọ̀pọ̀lọpọ̀ aláàmú dàkúndé rẹ̀ o. ẹlòmẹ̀yẹ tí inú rùn. ẹ lọ sà. ẹ bó ni wọ́n wà ń sìn. Ah, mo ti dé lounge tí wọ́n máa ń wà yẹn mi ò mi ò tó rí ń gbẹ̀sà because ìyẹ̀kọ́ ní bóyá kí n wá check ẹ̀mí by. I'm getting there now sir mi ò àwọn ọ̀rẹ́ nìkan ni mo rí òun ò sí láàrin wọn. wọ́n ti ń wọlé bọ̀. o oh, wọ́n ti délé. ẹ má bọ̀ ń tiẹ̀ má bọ̀. ah olúwa ṣe o olúwa ṣe. ẹ má bọ̀ ń lé. ok sir mo ń bọ̀ sir. ìjọ máa ṣiṣẹ́ lọ́ máa ṣe rò pé àgbo gbàdúrà ẹ̀dùn rẹ̀ ọjọ́ ìsinmi ń bọ̀ kankan ṣàárọ̀ yóò dúró máa yẹ kú óyá you idiot right wo ló ní láti gbé ọmọ mi jáde láì sọ fún mi. but daddy n kọ́ ló yẹ kẹ́ máa béèrè question yẹn lọ́wọ́ ẹ̀ náà kò ní any right láti pè yín èmi ni mo ní right láti pè yín kí n sọ bí ta bá wà fún yín. shut up ìwọ ni bàbá mi ni àbẹ́mi ni bàbá ẹ̀ kí ló dé tó jẹ́ pé anytime tí bá ti ń bá kinní yìí sọ̀rọ̀ ni ni ni wọ́n máa interfere kí ló ń ṣe ẹ́. àbọ̀ wa bá ní tiẹ̀ andọ́gì kí ni nǹkan tó wà nú àpò ẹ̀yẹ. kò kò kò sí nǹkan kan bẹ́ẹ̀ sá. eléyìí o ṣọ́ eléyìí mo mú kò kò sí nǹkan kan bẹ́ẹ̀ mo ẹ mú kọ̀ ẹ mú kọ̀kan ah. ẹ mú kọ̀kan ẹ mú kọ̀kan mi Daddy, I don't like this. I don't like this. I don't like it. o ní nǹkan tó fẹ́ sọ náà o ní nǹkan tó fẹ́ sọ. mo ní mo mu ó ní mi ò mu mi ò dẹ̀ mu náà. who is this guy? ta ló ràn wá? ta ló ràn wá? ṣòro Ayọ̀mídé mi ò ní fẹ́ kó bínú sí pásítọ̀ àti kó blame wọn lórí àwọn ìwà kọ̀ọ̀kan tí wọ́n ń láti máa mọ́nítọ̀ uh, ìwà àtọmọ wọn um, ṣòro èmi fẹ́ kó mọ̀ pé there is a reason for doing that. Eh? reason for doing that. Yes. Yeah, but irú reason when you ò bá wà tí wọ́n fi lè máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ tó ń ṣọmọ wọn lọ́wọ́ ṣọmọ wọn lẹ́sẹ̀. Àbí ṣé a máa sọ wípé Diana ní àwọn ọ̀wà kan lọ́wọ́ tí ó ń fa kí bàbá tó bí lọ́mọ gangan máa máa gbogbo movement ẹ̀? Um, ṣé wọn pé ìgbà ló bá mi? Èmi dẹ̀ ni dírẹ́fà Diana tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó wọlé. Bàbá tí mo dẹ̀ sọ yìí, ó mọ̀ ọ́rú tóbi so reason to fi ń ṣó ẹ ni pé um, ẹ̀rù ń maybe there is something between um, both of you i mean um, ìrìn àjò tọkùnrin bá ti bóbìnrin jọ ṣe we are bóyá nǹkan kan ti wà tó ti wà ní ẹ̀yìn méjèèjì tó dàgbé bóyá pé ẹ̀ um, ń dé tara yìí kẹ́nikẹ́ni bàbá mi kò ń ṣẹlẹ̀ nǹkan tó ṣe bàbá yẹn. èmi déètì dáná wo tó bá jáwá dàdé kò stop ẹ ah báwo ni wọn ṣe máa ma ronú nǹkan bẹ́ẹ̀ kéèmí déètì Diana no i don't do such mi ṣe orúkọ bẹ́ẹ̀ báwo ni mo ṣe máa ma déètì Diana for for what reason ah no. èmi tẹ ẹ um, èmi náà bí libẹ̀ pé lóǹkọ bẹ́ẹ̀ ni màá ṣe because tó bá jẹ́ pé òun ṣe um, there is a sign àwọn signs kan wà tó yẹ kí n ti máa rí lára ẹ̀ máa mọ̀ pé ah, ó dá ikú gbogbo yẹn àti Diana kọ́kọ́ ṣẹlẹ̀ láàrin wọn but àwọn sáyẹ̀nsì yẹn ò jọ lára ẹ̀ mi ìdẹ̀ rí àpẹẹrẹ ẹ̀kọ́ bẹ́ẹ̀ mi. I believe you. dúró ó láwọn sáyẹ̀nsì kan wà tí ó yẹ kó ti máa rí. Ah, Ayọ̀ we eh? talk on that later. Eh? Uh, yeah, no worry. <laughs> ẹ wọ ẹ dákun ẹ ṣàánú mi mi ò mọbi tọmọ ẹ ti wà ayọ̀ lórúkọ ẹ ó àbíkú ẹ fẹ́ solóògùn mi dèké. <laughs> ẹ wò ó ọ̀rọ̀ tẹ́ ń sọ hmm. kì í sọ̀rọ̀ tí èèyàn lè máa wòran bájá bá gbé gbégun ajá mọ́ yẹjú báṣà bá ti gbé kowé ọ̀rọ̀ ti dọ̀rọ̀ gbalẹ̀ nu sẹ́sìn tí n bá ní í ṣe. n tẹ bá ti ní kí n ṣe ni gbogbo nǹkan tẹ bá fẹ́ kí n ṣe máa ṣe kọ́mọ kó ṣáà tiẹ̀ kú lọ́nà fún mi. pásítọ̀ Joseph. sá nísì eh. nísì báyìí ní wàràǹtẹ̀sà ọmọ yín tà lóko ẹ lọ rèé mu wá òun láti parí jù. Diana eh, ṣé kí n lọ mu wá báyìí. Ah! ọwọ́ yín ti ń tàfàlà yín ti ń ṣeré lọ bí sàkéèké ọwọ́ yín ti ń tàfàlà yín ti ń lọ́nu ejò ẹ wo mi kó ní ìpínlẹ̀ nu ẹ ti ń fọ̀rọ̀ yìí falẹ̀ ju omi ọmọ tẹ̀yìn òbí lẹ́nu. àìsàn ah, ọ̀rọ̀ ìjọba mi ń kọ́ mi lọ sí ọ̀pọ̀ náà. Diana Diana. Diana ó yá dìde àsìkò ìṣẹ́gun ti tó báyìí gbà kó mú mi lójú ẹni là gbà lọ́wọ́ mi gbà lọ́wọ́ not from God. Oh, why? Why is it deceiving people? Why don't we take all color look more? So, all those miracles. I won't say any. It's actually not from God. I tí wọn ló fi ṣe. Jáde ní ilé ìsinmi gbogbo ilé yìí. We have this in our room, and we don't even know it. Ah! Yeah! Yeah! Yeah! Is that, is that Dekule? dá mi lóhùn kan tí mo fẹ́ fi mọ́tò ṣe wà important náà máa bọ̀ ọ́. Ah, rárá sà dáàdi ọ̀dọ̀ Isiaka náà ni mo wà ó mò ń dúró dè ó lóun fẹ́ ra nǹkan tó bàjẹ́ lẹ́sẹ̀ mọ́tò yẹn kó tóun ò bá gbé lọ síbẹ̀ òun ò ní gẹ̀ẹ́tì kan tí òun fẹ́ rà òun mo ṣe dúró sà wọ́n lọ ra nǹkan wo tiẹ̀ ò ní bàjẹ́ gbogbo ohun tó bá fẹ́ rà kán tètè rà mo nídìí mọ́tò yẹn báyìí báyìí báyìí ó wà ọjẹ́ ẹ̀ dàbí wàhálà ò lè lè dání ẹ̀ o kì í ṣe báyìí náà. bẹ́ẹ̀ sà ẹ̀ tó bá dé sí màmá bọ̀ sà. ó dáa o yé kan ṣe kí a kan ra kan fix ẹ kó kó máa gbé mọ́tò bọ̀. yes sir ó yé mi sir yes sir ok sir ok sir ah ó dẹ̀ bá gbé mọ́tò yẹn lọ sí i ó yẹ kí n tẹ̀lé lọ fún tàbí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kékeré ní àbúrò gbogbo wàhálà bá dúró lọ ah ló máa dá pásítọ̀ dúró tó dúró wa lọ. lọ́ọ̀dún yìí gbọ́kadà ọmọ máa ń finá sórí òrùlé sùn wọ́n jẹ́ kí n sọ fún ọ Joseph lọ́ọ̀dún yìí gbọ́kadà kó mi mọ́ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu Joseph máa lọ máa lọ omi mọ́ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ọmọ mẹ́ta ni ọmọ lẹ́nu kó tó di pé a fún ọ nípè ìpè tó yẹ pé ìpè onípè òun náà la sàjọ lọ́tọ̀ oh. látọ̀jọ́ lọ́tọ̀ tó yẹ pé agbébúrò tó wà ń lòpọ̀ nípè àwọn tó jẹ pé wọ́n nípè tí wọ́n mọ̀ pé tí wọ́n lọ tán tán fi ìfẹ́ wọn tàpàlà táwọn gbà fún ọ. Ah, Joseph it's all this? You need to tell me more. I need more lights, more. more lights. Ohun tó pamọ́ ló pamọ́. Ohun tó pamọ́ ló pamọ́. ọjọ́ kan ń bọ̀ ó tí gbogbo rẹ̀ á di kedere. ilé ayé ilé ayé fúngbà díẹ̀ àní ilé ayé ilé ayé fúngbà díẹ̀. Diana Diana where is Diana where is Diana. Look you. Yes sir. Uh, lọ sí church uh, youth meeting here. kó attend time to tó tán máa okay you stay around don't move okay you shut up. Dana! ayọ̀ yẹn ni agbára mi ti ń díbàjẹ́ o mọ̀ etí mi ò mọ̀ ni pé torí mo ti làkàkà láti mọ̀ àmọ́ kò yé mi mo fẹ́ mọ̀ bóyá ọmọ àjẹ ayé ni àbí ọmọ àjẹ ọ̀run ẹni ẹni kì í ṣe kankan nu méjèèjì í ṣọmọ àjẹ ayé kò dẹ̀ ń ṣọmọ àjẹ ọ̀run ta ló wá gúnyán fún tó nítọ́bẹ̀ òṣòro ẹni. Ah. èèyàn kan ló gójúlé ló fi ń pe ẹ̀yin àjọ̀nú mi lékèé ó dáa lónìí náà ni kò ní dọ̀la ikú pa ikú pa ikú pa ọ̀nà la wáyé o ọ̀nà o ìràwé igbó ẹ ẹ̀gbóhùn wa. ẹbọra tó ń bẹ nú igi gbogbo ooo; eteti kẹ kẹ gbọ́ wa o èmi mo ní gbó ìrẹ́ o èmi ni èmi lọkọ olúwẹ̀rí ìgbó ńlá tó ń dún mọ òru mọ òru kò séwu lọ́nà tẹ́ bá o. mo wà o. ayọ̀ ọ̀tá ẹ̀ tó ń lù kọlákọlá ó ṣetán tó fẹ́ yà wọ́n gbójú gbóyà. O wọlé tọ ẹkùn wá ta ló gúnyán fún ẹ òṣòro o. dájì mi kẹ mi mi tó bẹ́ẹ̀ ha mi dájì ẹjọ́ tó rí Ọlọ́run mi tó bẹ́ẹ̀ mi mọ kọ́kọ́. tí tí o bá rí ẹsẹ̀ kan bẹ yẹn ikú pa ẹ ẹ tó rán ẹ wá ò ní jèrè ìwọ wọlé wá láti bà agbára ayé jẹ́ mọ́ mi lára ayọ̀ kí omi tiẹ̀ kó tó tẹ̀yìn wọ ìgbín tèmi lẹ́nu èmi á lọ sí. ha dáadé ẹjọ ẹjọ. ẹ mẹjọ torí Ọlọ́run mẹjọ torí Ọlọ́run dáadé ẹjọ torí Ọlọ́run. kí ló pa. Ọ̀dúnọlá ìwọ ni. èmi ni èmi ni mo wà lẹ́yìn orò tó rò fi ń dùn. Ọ̀dúnọlá okú nìwọ alàyè lèmi mi ìsìnkú ọ̀run kan kò dé kí n bá ara ayé òjọ́ bẹ́yìn dà. lọ síbò èṣù fẹ́ bẹ́ẹ̀ gbé ó wá ní kò sáyè joseph ṣé wo ò mọ̀ wípé bó jẹ́ góńgó orí imú ẹ̀ á rí ibi jókòó sí mi. wọ́n èmi ò wá bẹ́ẹ̀ ṣe wótòwótò mi ò wá bẹ́ẹ̀ rojọ́ rárá nǹkan kan ni kò ṣàṣe fún mi ṣáà máa kà kó jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ ó ti tàn. kíkà ẹyẹ ò lè. kò lè. kò lè rárá. rárá rárá àti rárá. Okay. Má kà má rò. Kí lẹ fẹ́ kà? Oh yes. Uh, gentlemen and ladies. Ṣẹ́rí èmi okay èmi ni mo pa wọnú ọlá ìyàwó mi. Ah, ó yẹ kẹ́ béèrè pé kí ló dé tí mo fi pa not her kí ló dé tí mo fi pa torí pé mò ń wá agbára ayé. arákùnrin ṣùgbọ́n ẹ̀ ní ìpè gẹ́gẹ́ bíi pásítọ̀ àbí wòlíì. ẹ sà mo mọ̀ pé mi ò ní pè. ṣé mo fẹ́ máa tanra mi ni torí pé mo mọ̀ pé mi ò ní pè ló gbére dé ibà ẹ sà mo fẹ́ pera mi. mi ò ní tàn yín o tábà dẹ̀ ní tanra wa kì í ṣe gbogbo àwọn ilé ìjọsìn yẹn tá à ń rí yẹn kì í ṣe gbogbo wọn ni pásítọ̀ wọn ní pè fúnra wọn náà pera wọn owó dẹ̀ wà ń bẹ̀ bí báǹkì lọ́rọ̀ ṣọ́ọ̀ṣì ṣe rí sìn ẹ jẹ́ kí èmi náà pera mi kówó wọlé lọ́tún lọ́sì èmi náà fẹ́ ní owó yìí kí n ní owó yìí kí n fowó tọ́jú yín. Ah! ẹ dá padà kí ló dé fẹ́ fún mi lọ́wọ́ ah, ẹ má fún mi ẹ wò ó ṣe é rówó tẹ́ ẹ bá ti fún wa ká tó bẹ̀rẹ̀ sẹ́yìn eh. òun là jẹ́ mọ́nú tiwa síbẹ̀ eh. ti gbà pé gbogbo àwọn tí wọ́n ń jẹ́ pé kọlọ́ lọ́hùn pé. bẹ́ẹ̀ni gbogbo wọn kọlọ lọ́hùn pé àwọn náà fèéjì kan ẹ̀ta bíbí náà ṣe wá ṣe làwọn náà ṣe tán fi lówó. Eh, kò kúrò sọ ẹ jẹ́ ká ṣe. nígbà tẹ́lẹ́dọ̀ ti pè yín tẹ́yìn sì ti ṣe tán láti pera yín. fẹ́ pera mi. àpèyẹ ní ẹ sì máa jẹ́. owó ìyá rẹ̀ dé. ṣùgbọ́n iṣẹ́ ńlá kan ní í ṣe fún yín. gbogbo bí o bá ṣe jẹ iye kíye tó bá máa ná mi yẹn sọ fún mi kí n kó fún yín kẹ̀kẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. ẹ wo ìjínú afẹ́fẹ́ òun lágbára tí gbèlè yín lọ́wọ́. ẹ sà ẹ dúró ṣé kì í ṣe ìjì tó máa ń gbé wọn lọ tí ò ń gbé wọn padà àbí tó máa ń gbé wọn kọ́gi yẹn ah. ìjì gbé wọn lọ. Ah. kì í ṣe irú ìjì báwọn là ń wí ah. ìjì ò gbọ́dọ̀ jà kó gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni ìjì ò ní jà kó gbọ́dọ̀ ìjì ò gbọ́dọ̀ jà kó dominú àgbọnà eh, ìjì yóò ń kọ́ eh, ṣùgbọ́n tá a bá wá parí iṣẹ́ yìí tán tí mo gbé fún yín tán ǹtẹ́ fi bẹ̀rẹ̀ rẹ̀ odidi ẹran ajiyọ òun la fi parí sẹ́nu. ẹran tó ń jẹ iyọ̀. Ah, bẹ́ẹ̀ ni. Ah, èwo ni àwọn ẹran ló ń jẹ iyọ̀ báyìí ah. ṣáájà ń jẹ iyọ̀ kèé gbé akínìún lẹ̀ ń jẹ iyọ̀ àbáwọn bíi. ọjà ọ̀pọ̀ èwo ló èwo ni èwo ni ẹran tó ń jẹ ìyọnu gbogbo àwọn yẹn. ó mà ṣe o ó mà ṣe o àyè dàgbà mọ tá àbá mọ tá àbá ti máa mọ ni ah, kí ló dé tí àgbàlagbà yín fẹ́ mọ̀ sọ̀rọ̀ bí èwe. ọmọ hundred years mi ló ń béèrè question kì í ṣe dandan fún yàrá. tẹ́mi bá wá sọ fún yín pé a lè ran ajiyọ̀ eh, ṣé bí erin bí ẹkùn láwa ń sọ ni ó dídí èèyàn lálò. yéé eh, kí ló tẹ pariwo. èèyàn bíi ti tiwa ah, ah, yìí. tala wa. ẹ má bínú ẹ má bínú ẹ má bínú èèyàn bíi tiwa. Ah. tó bá ti jẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí mi kó o fún yín kẹ́ ẹ wà fúnra rà yín kí mi ṣáà ti gbọ́ pé. Hmm, ibi tí sòrò wà wà gàgà nù ẹ dákun ẹ jẹ bí yín béèrè kan tana fẹ́ máa pè sẹ́yìn kọ́ ni ta ló fẹ́ máa dá ẹdun kọ́ máa bí òwe sẹ́yìn kọ́ ni. ìfẹ́ tó yẹ kí ti bá ti nà ọ́ sí báyìí kókò bá ti fẹ́ lọ́kàn kò ṣẹ èmi ni. ẹ kí ló wá dé tó fi wá jẹ pé mi lẹni kí n bá yín wẹ́ran jiyàn sẹ́yìn ọmọ pé ọwọ́ rẹ ni jẹ̀bi alágbára kan jẹ̀bi alágbára ẹ wẹ́ẹ́ jẹ́ sọ fún yín ọwọ́ rẹ ni báyìí òun la fi ń tún ẹ̀mí ṣe àṣẹrúgbàjá lorúkọ tán ń pè ká ẹ̀yin lẹ́ẹ̀lọ rèé wà fúnra yín. ó dà sá ó tún kú béèrè kan ọkùnrin àbóbìnrin. yóò dà fún yín ṣe rí kò kò bá sì jóbìnrin ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni pé ẹni tẹ́ ẹ fẹ́ mú wá ọ gbọ́dọ̀ jẹ́ ni tẹ́ ẹ nífẹ̀ẹ́ tóun náà sì nífẹ̀ẹ́ yín tó jẹ́ pé tẹ́ ẹ bá bá a sọ̀rọ̀ kò ní kọ̀hún sí yín lẹ́nu. tí mo nífẹ̀ẹ́. bẹ́ẹ̀ni. tó náà sì nífẹ̀ẹ́. ẹ bẹ́ẹ̀ni tẹ́ súnmọ́ra yín tipẹ́tipẹ́ bí sọ̀rùn. mo dẹ̀ bá nìyẹn mo rí agbára yẹn ó kí n gba tí mo wá rí agbára ayé tán mo rí i pé agbára ayé ti wà àmọ́ chọ́ọ̀chì kí ni màá ṣe o ẹ ní kí ni mo ṣe mo kàn mú Diana ni pé ok Diana lógo màá lò mo bá mú Diana náà mo lò ó. ẹ wo ṣe rí lọ́wọ́ tí mo wà yìí agbára ti wà. elédè ah, ọ̀sìn. agbára ayé tí mo wá wá ó ti wà. òun lajú afọ́jú hmm. wọ́n ti gbókùú wá tí mo jí. Ah! wọ́n gbé òkú alábọ̀dẹ̀ yìí mo dẹ̀ náwó sí pé kó jí. ìlédùn àṣẹ wọn. wọ́n gbé arọ wá lórí pẹ̀lú kẹ̀kẹ́ ẹsẹ̀ ara ẹ̀ ló fẹ́ rìn padà. ìlédùn ah, àṣẹ wọn. ẹ tí ò ríran tẹ́lẹ̀ ó dọ́dọ̀ mo ní kójú ẹ̀ làwòlà àbí ah, tí n bá náwó sí àbí tí n bá ti wò lọ́kàn yóò máa ṣe. Ah, kò má rí bẹ́ẹ̀ ìlédùn <laughs> àṣẹ àmọ́ kò sí bí a ṣe ń ṣe gbogbo mílíkù ìtó tá a rò pé mírèkù ló jẹ́ kó máa ló yẹ kó máa kó àwọn èrò wá èrò wá o kò sí èrò nù church <laughs> kò sí. Ah, pásítọ̀ ẹ wo kò lè ṣèrò ah. bẹ́ẹ̀ ni. èrò ò ṣe ní wá bàbá tí ah, orí kí wàá la ṣe ń ṣe gbogbo ilé ìka ó yẹ kérò wá ni. Eh, ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín olólà tó káwọn òun ló kọ̀gbìn kọ̀jọra wọn sẹ́yìn ò mọ̀ pé ìṣẹ̀dá ti yín ó yà sọ̀ síta àwọn tọ́jọ́ pé lẹ́dùà ló dìdí pè báyìí ẹ̀ mọ̀ pọ́ gbàlùmọ̀ kọ́rọ́ ìlàdà àfi pèpè ti yín nù. èmi ò láìkí àwọn ọ̀rọ̀ tẹ máa ń sọ yìí ẹ má máa sọ fún mi kàn mí lójú pé mi ò ní pè èmi ni mo wá ìpè fún ara mi ẹ mọ̀ pé ó máa ń dùn yàn mo tó yẹ kí n máa gbọ́ lẹ́nu ni pé ìpè tó níyẹn ìpè bẹ́ẹ̀ ṣe ń sọ pé mi ò ní pè yẹn bí ìgbà tí ọ̀ràn yàn létí pé ọ̀nà ìbúrú ló gbọ́ ọ̀nà ìbúrú hmm, kò dáa kò hmm. yẹ kó jẹ́ ìrẹ́ tí sọ bẹ́ẹ̀ mo hmm. ní pè. kẹsì máa wò kó bá a dàrú ni ọ̀dà ẹni pé ẹ ẹ ní pé ìwọ rèé ìpèrè ọwọ́ dàbí olúpè mo pè. ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín èrò lè pọ̀ ní ṣọ́ọ̀ṣì yín ah. bẹ́ẹ̀ báwo lè rò ṣe ní pọ̀ kí ló dé ń sọ̀rọ̀ báyìí. abẹ́ kérò pọ̀. bẹ́ẹ̀ni kérò pọ̀ gan kérò pọ̀ kan yapa. ẹ kò burú ṣé ẹ̀yin ọmọ pé ṣiṣẹ́ ń tẹ̀lé ni èyí tá a ṣe òun ti báyìí òun lọ tá a bá fẹ́ kérò tó pọ̀ ó tún ní nǹkan míì tá a ṣe. ń sọ́ọ̀sì yín. ó yà kí la máa ṣe tó ló máa fi pọ̀. tẹ́ ẹ bá fẹ́ kérò pọ̀ ní sọ́ọ̀sì yín kí pé èyí tó lè máa tún fi jẹ́ sí i ẹ má jẹ́ ń tàn yín kò sápùjá lọ́rùn ọ̀pẹ ọmọ yín là á lò. bàbá ọmọ bíbí inú mi lẹ́yìn tí mo ti lo ìyàwó ó dá ṣé ìyá ẹ̀ ní ọmọ pé gbogbo wàhálà tá à ń ṣe yìí àwọn owó àwọn ọ̀rọ̀ àwọn ọlà torí ọmọ lèèyàn ṣe ń ṣe torí pé tá a bá rí ibi àgbà ń rè kí ọmọ lè rí nǹkan dé kí ọmọ lè bèrè nǹkan dàgbà bá kó náà dẹ̀ máa jẹ ọlá yẹn nígbà tá a bá ti wá mú ọmọ yẹn tá a pa bá ṣe pààyàn ẹ̀ sẹ́ ẹ dákun wàhálà tá à ń ṣe yẹn tá là ń ṣe fún. Ah, ah, ah, ẹ la lọ́rọ̀ tá a bá là kò lè yéèyàn ẹ là. ìsọ pàápàá àparọ̀ lọ́kọ̀ àpá ni tá a bá pa kò ní kú. kò ní kú. ìyàn bẹ́ẹ̀ yẹn. àpá la fẹ́ pa kò ní kú. sórí tá a bá ti pa lápàsáyé tán ah, ṣọ́ọ̀ṣì rí ó kún kọ́dà yóò máa dànù. ẹ jẹ́ kó kún ẹ wò ó tó bá kún tó kún tó fàyà á kọ́ branch síbòmí káàkiri káàkiri tó yẹ pé gbogbo àwọn èrò. kí lẹ sọ. tó bá kún á kọ́ branch káàkiri tó tún tóbi bíi cathedral yẹn. ẹ má dàn wò ẹ má dàn wò sẹ́rí kété tá a bá ti lọ ọmọ yín tán báyìí bí wàá dojú tì í kọ́mọ dojú tì í lọ́tún kọ́mọ dójú tì yín ló sì báyìí tí bá ṣe ń dójú tì yín sí wọn ni èrò ṣe máa pọ̀ ń ṣọ́ọ̀ṣì yín sí tẹ́rù bá wá pọ̀ tó pọ̀ tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ má da lábàbí kẹ́ ẹ gbìyànjú ilé àwọn tó àwọn gbé ní fi ń gbé kiri o bẹ́ẹ̀ ṣe ti bẹ̀rẹ̀ ń gẹ́lẹ́ bẹ́ẹ̀ lẹ́sìn máa lò kódà tẹ́rù bá wá pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ tínú ilé ìjọsìn ọ̀gbà wọn mọ́ bóyá bí tẹ́ ẹ ti ń jẹ́ pé tẹ́ ẹ ti ń pèpè tán ti ń pè yí tẹ́ ẹ ti ń jẹ́ bóyá kẹ́ ẹ kú omi ẹ̀kẹ́ ní káwọn tẹ́ fẹ́ jẹ́ pé fún wa nù. kàmá kọ ọbẹ̀ ajé káàkiri. ẹ má dán wo aṣafẹ́ tán ni. Ah, a kí chọ́ọ̀chì fún ká kọ́ branches káàkiri in fact káwa náà ní campbell express with àwọn tí wọ́n. ah ah ah Joseph ẹ ẹ ń gbómi lẹ́nu àwọn tí elédùn àbá pè tó fún ní ìpè tiwọn àwọn náà máa ń kọ́ ọdún ṣọ́ọ̀ṣì báwọn ṣẹ́sí pírẹ́sì ó gbọ́n lẹ́nu. mi ò gbọ́ ilé ẹ bá ṣe pé náà. aláìní pé tó fẹ́ máa farawé àwọn onípè. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má sọ pé mi ò ní pè mo ní pè. mo tó ti tún sọ. ẹ ti sọ. onípè ṣùgbọ́n má fi pè wé pè olùpè ń tiẹ̀ olùpè mo pè. bí o ṣe ló dáadáa báyìí ṣọ́ọ̀ṣì bẹ̀rẹ̀ sí kún ni yes ṣọ́ọ̀ṣì bẹ̀rẹ̀ sí kún àwa pọ̀ nù jọ gan ọ̀nà wo ni mo tún wá gbà tí mo fi lo Diana ṣe rí gbogbo rọ́dọ̀rọ̀dọ̀ rédèrèdè rádaràdà tí dáadáa ń ṣe yẹn iṣẹ́ ọwọ́ mi ni gbogbo bó ṣe ń bá àwọn ọkùnrin lò pọ̀ yẹn tó ń gbé wọn káàkiri tó ń lò ń lòkulò tó ń jọmọ́lẹ̀ èmi ni mo ṣe torí pé gbogbo àwọn ọkùnrin tó bá ti bá jáde tó bá ti bá ní àjọṣepọ̀ yẹn àìsìkì wọn kádàrà wọn lèmi ń lò níjọ́ fi ń kún ok until ìgbà tí ayọ̀ yìí tó wọlé wá kí ló wá ṣe ó wọlé wá láti ba agbára ayé jẹ́ mọ́ mi lára ọlọ́run ò dẹ̀ ní fún ṣe torí kò ní rí bàjẹ́. yes so gentlemen and ladies that is the end of my story. ṣé o ti lè wá ah tó fi lè lu ọmọ wọn wọn ti lè àbí bẹ̀rẹ̀ wọn fi ti mi láṣọ. policeman i think you have all the necessary evidence you need so what are you waiting for arrest this man. ah arrest. sir. yes. with due respect sir you are under arrest. under arrest ah ṣé mo kà ni. ẹ̀ka eh, eh, ah, eh, ẹ̀kan sọ news ni ẹ̀ka. gbogbo yín lẹ́dẹ̀ gbọ́ nǹkan tí mo sọ. gbogbo ẹ̀ padà wá tá a lọ. Oh. protest ti pọ̀ jù. ah okay i'm under arrest n wáyà. now let's go sir. all right. yes this way. okay. the great pastor joseph. Ah! ohun tó pamọ́ ló pamọ́. ohun tó pamọ́ ló pamọ́ o. ọkọ mi mo fẹ́ bẹ̀ ẹ́ ni pé kó má bínú sí mi mi ẹ bá mọ̀ pé nǹkan tó tẹ́rìbù tó yẹn ń ṣẹlẹ̀ kí ẹ bá ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń sá sínú òkùnkùn tá a fà sínú ìmọ́lẹ̀ wò ó gbogbo ibi tó bá ti lérò pé mo bá ṣe é mo fọlọ́hún bẹ́ẹ̀ dáríjì mi má bínú sí mi ọkọ mi jọ mọ́mí <clears throat> ká ṣáà máa dúpẹ́ lọ́wọ́ náà ẹ wo mi ò bínú sí yín o torí èmi mọ̀ wípé ẹ mọ̀ kankan nípa ẹ̀ àmọ́ mọ́mí ilé ìyá jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa hmm. tí a máa ń ti ara àwọn pásítọ̀ sọ̀rọ̀ òdì sí ọlọ́run nítorí àwọn ọmọ wọn tí ò ṣe déédéé hmm. láì mọ̀ wípé àìmọye pásítọ̀ ló wà tó ń wo ìwà báyìí àìmọye ló jẹ́ wípé ògùn ayé ìyàwó wọn wọ́n fi gbaṣẹ́ ránṣẹ́ ẹlòmíì ká dàrọ ọmọ ẹ̀ òun ló ń lò àmọ́ torí pàwọ̀ ọmọ àwa máa ma ní ogun ìjọ tàbí ogun ayé ló ń jà wọ́n but like I said mo ká ṣàmà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó tan ìmọ́lẹ̀ sí gbogbo ọ̀rọ̀ yìí olúwa ṣeun bẹ́ẹ̀ ni fúnra olúwa ṣeun ah. báwo ni. dáná. Ayọ̀. Please, will you marry me? Dana, say yes to him. Ogun ti tán, ìjà ti dópin ṣebí láti ara ọmọkùnrin náà lọ́lọ́run ti ṣẹ́gun fún ẹ say yes to him kí ni náà bá lè lọ sinmi ó dìgbà. okay it's yes. <laughs> oh. Thank you, thank you, thank you ah lórúkọ jésù èṣù ò ní yá yín ẹ jọba ara yín pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ bọ́kùnrin ẹ bóbìnrin. dayadaya máa o dayadaya máa. ǹjẹ́ ìmọ̀ bíbí ọmọ ṣe lágbára tó placenta ibi ọmọ ó lágbára sinimátà ń sọ rèé o ibi ọmọ placenta làkọlé rẹ̀ Yọ̀mí Fábíyì gbé jáde ó gbé ọkàn sókè róró. Ṣèríkí múvì ọ̀gá àgbà níbi ká ṣe sinimá ọ̀pọ̀rẹ́ picture ló gbé jáde ó iṣẹ́ ńlá ni àwòtún òní ó yé bí ọmọ èkejì ọmọ yé bí ọmọ ọ̀tá ọmọ ọjọ́ tí wọ́n rí bí ọmọ níbi ọmọ wọlẹ̀ níbo gangan wà níbi ọmọ wọlẹ̀ sí ẹni tó ṣiṣẹ́ rówó ọ̀tá ọ̀lẹ́ ni abiyamọ ọ̀tá gan ó sọ ọmọ ìyá méjì dàn tààrà wọn. ṣé oore tí mo fẹ́ ni ló ti di mọ́ mi lọ́wọ́ báyìí dílani èwo ni dílani láàrin kí ló ṣẹlẹ̀ kí ló wà mẹ́rù mi ah, ah. lẹ́nu ẹ̀ dílani òwò ní mi lórí. wọ́n fi yangan ṣayangan wọn dá yangan lára. ẹ̀gbọ́n ta ló ṣe tán tí ọba àwọn náwó òjijì owó ẹ̀jẹ̀. ọkọ àbúrò yìí rèé. hami ijó òsì jọ wò abẹ́ẹ̀ rí nǹkan tó wọ̀ sọ́rùn ni ẹ wo nǹkan tó gbé wálé ẹ̀yin náà wá ń jọ́ni lórí màámi. ọ̀dà mi kò sí nǹkan kan tán fura sí orí ọlọ́run ni ọlọ́run ó gbé wá fún mi ìkúlẹ̀ abiyamọ ọ̀sùn ó ń sáré ká sinimá tuntun ibi ọmọ it's a blockbuster suspense inú ẹ̀ yí bọ́bọ́. wákàtí àwọn ilé iṣẹ́ ń pẹ̀lú ọ̀gá. welcome to my world. i am highly disappointed. Why not? another fantastic movie written produced and directed by Yomi Fabiyi Araba starring Adunia Ade Yomi Fabiyi Yinka Quadri Idowu Phillips Mama Rainbow Murphy Afolabi Yinka Adewumi Yinka Ikare Oguntayo Taiwo Lateef àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìta àpàkọ́lé ẹ̀ ní ibi ọmọ subtitled in English ó ti jáde from the stable of corporate pictures Seriki movie ọ̀gá àgbà níbi ká ṣe sinimá Ami Arena shopping complex alex bọ́ládé oṣòdì lagos ó tún wà ní kumarol multimedia tó ìmọ̀ mercury pictures láàrin náà oṣòdì àti káàkiri ń bi gbogbo ó tún ti wà lórí youtube báyìí ẹ click sórí yorùbá plus tv kẹ́ẹ̀ríran wò sinimá ti tún ibi ọmọ iṣẹ́ bàbá iṣẹ́ ni àwò tó wò ní ẹgbà bẹ́ẹ̀. kí ni adélani ọmọ bíbí inú yín kí ni tó ṣe fún yín. ọkọ ní client tèmi ọkọ wa mọ ìyàwó pa. akúfẹ́mi. akọ̀fẹ́ rí yan. all right ta la wọn. Uh, a friend. lèmọ̀ pọ́n ti bímọ mẹ́ta. má da ló ń jàre ó máa ń. ẹ ṣe àǹtí. dádì ńkọ́. wọ́n láwọn fẹ́ sáré dé ọ̀rọ̀ tí ọ̀kan àwọn làwọn fẹ́ sáré dá sí. kí ló mí báyìí wọ́n lọ dá sáré tí ọ̀kan. ọ̀dọ́ yẹ máa mind business yẹn ti ń dàgbà. nation mi ò gbá kí máa mind business mi. jọ́gúnfẹ́mi máa ń yé òní kò sápárí tí òun láìkò oúnjẹ. Ah, ah. possible kó jẹ́ pé wọ́n kó ẹ o kò choose láti má gbẹ̀kọ́ ni yes you. bàbá ti bàbá yín kò kà àwọn ọmọ mi ṣé wọ́n nìkan ni bàbá yín bí ni. mo wá bá ìgbèrè tẹpẹ ìyàwó kí ló ń sọ ó ní ẹ ẹ̀gbọ́n mi máa ń ṣe fún ara àtàwọn láìkọ ṣe fún ara lé. sèrè kò dé lọmọ yìí. kí ni kí ni tí mo sọ̀rọ̀ pẹ̀lú. yẹ obìnrin tó bẹ tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó ń sọ ó lè túlù yàtọ̀ sí máa túlé. I am supposed to confide in you in everything I do. You know you can always confide in me. Ǹjẹ́ ṣé ẹ lè sọ fún ilé ẹjọ́ ìdí tí ẹ fi ní Mr. Onífádé ló ṣekú pa ìyàwó wọn? Of course, ọkọ mi jẹ́wọ́ fún mi pé Mr. Onífádé ló pa ìyàwó wọn. Ọ̀dà! Ah! Kí ni kan tí mo rán ẹ lọ́jà? Tọ́kì náà lẹ́ràn mi. Kí ni kan tó wá rà? Ẹ sí kí n wí mo rà síbẹ̀. Let's be on the mix, baby. My name is D, D, D for Diana. Oh. Rẹwà ọmọge. Oh. Love just be kind to me. Love just be fair to me. Àní kí ló ń ṣẹlẹ̀ gangan? Wetin be this one like this? Iro mi tonjo. Honey do the wa rẹwà sálẹ̀ omi ni. mi tonjo. mi tonjo ani jó àníhó wansale umini ni mi tó Diana ṣàlè ríra ló ń má rí valú like a questionnaire singing onana níbi tó ti jẹ banana gbogbo kan yìí lójú rẹ̀ Diana baby oh kí ló wà déédéé if you ask me now who I go ask cause ti yàgò bá kí ẹ fún ọmọ yàwá go gas. You know